ìbà sẹlẹdùmarè ọlọ́jọ́ ìní ọkọ oṣó ọba lórí mèrè ọkọ wòlíì ọkọ àfà ọkọ gbogbo babaláwo ọkọ jáwéjágbò ọkọ oníṣègùn ọkọ ìjọ bàbá fún gbogbo bàbá tó ń gbàdọ̀bálẹ̀ bàbá ọba níwájú gbogbo ọba tó tó gbàdọ̀bálẹ̀ ọba kábíyèsí rẹ̀ elédùmarè ẹni tó bá nípa agbára tòun o ọlọ́run elédùmarè ò mọ̀ ń pa ẹ́ o àtinúdá tòun nìkan ni o wọn ní ká yọ̀ǹda irú wọn fẹ́lẹ́dùmarè òun ló mọ̀ dájọ́ tó tọ́ sírú wọn ṣùgbọ́n wa a ò ní fọwọ́ padà rẹ lójú Elédùmarè ọba tó ṣèyí òun tí ò rẹ ní báwí aṣàṣejù márùlù báwí ọba gbéni látòrí àkìtàn lọ́bọ̀ baládéjẹ kábíyèsí rẹ ẹ̀bẹ̀ àgbà lélẹ́yìí ẹ̀bẹ̀ àgbà àti ẹ̀yọ́nú tipátipá wòlíì àròlé ọba Gúndáwà gbogbo ẹ̀yin tí yàrá májẹ̀mú adúláwọ̀ akínyìn o ẹ ti máa wọlé ẹ ti máa wẹnu ọkọ ẹ rí èso bombomu àwọn kan á ní èso ìyálòde funfun òun lẹ̀ ń wò lẹ̀ yẹn o èmi ọjọ́ rè aláwọn èròjà fún yín lónìí ṣùgbọ́n bàbá wòlíì ló máa sọ̀rọ̀ fún yín nípa ẹ̀ aléwé sáwéré pèpè ń bí lónìí a ní ewé ṣìkìrìmìdìn a ní ewé ewúro a ní ewé rẹ́rìn-ín kò mí a ní mi ọjọ́ a ní ìrùn àlámọ́ lórí ètò iṣẹ́ ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà yìí náà la wà torí pé bẹ́yàn wà láyé yìí tí ò bá ti ní àánú níwájú ọlọ́run ọlọ́run má jẹ́ kó máa ṣe lásán o láì fàsìkò ṣòfò wòlíì àròlé ọba gbóra àwọn èèyàn fẹ́ mọ àwọn ewé tí mo dárúkọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan àti irú iṣẹ́ tó ń ṣe lórí iṣẹ́ ẹ̀bẹ̀ àgbà yìí àti pé kí ni iṣẹ́ ẹ̀bẹ̀ àgbà yẹn máa ń padà ṣe nínú ayé ènìyàn à ń wáṣẹ́ à ń lé a èèyàn ríyàwó èèyàn ò èèyàn dá tiẹ̀ ṣe kí ni nǹkan tẹ ní fáwọn èèyàn lónìí. kábíyèsí rẹ lédùmarè ọba gbogbo ayé ìbà o ìbà egbò báwọn èèyàn kan bá ní kò séwé kan bá ní kò ségbò irọ́ náà ń pa ò tilé bàbá tiwọn ló tán. Can you come again sir? tí àwọn ènìyàn kan bá ní kò séwé. yes sir. tàbí tán sọ wípé kò ségbò. tàbí tán sọ wípé kò ségbò tí ilé bàbá wọn ló tán irọ́ ló ń pa ewé ó túmọ̀ sí pé ewé ń bẹ nǹkan wà eh. ètò àdúrà wà. tí ilé bàbá tèmi ò tán. kò dẹ̀ disturb iṣẹ́ ìwúlì yín níwájú olúwa. ọlọ́run kò jẹ́ torí wípé ọlọ́run ló dá ewé hmm. àti egbò. ok láì fàsìkò ṣòfò àwọn èèyàn fẹ́ mọ bẹ́ẹ̀ wọn ìwé ìṣe jẹ́ àti iṣẹ́ fi ń ṣe. ọba tó tó ọba tó fi mí ṣọba lórí ewé ó ní kí n máa lo ewé kó máa jẹ ó ní kí n máa lo egbò kó máa jẹ ewé yìí ewé ni hmm. gbogbo ènìyàn tó bá lójú inú kó wo ewé yìí dáadáa ewé yìí tó ń pè ní ewé ṣìkírìmìdè. ṣìkírìmìdè àfàìmọ̀ ni kò ní mọ́ra kábíyèsí Elédùmarè. ṣìkírìmìdè. Hmm. ewé yìí ni wọ́n ń pè ní ewé rẹ́rìn kò mí hmm. ewé rẹ́rìn kò mí. ó di méjì o ewé rẹ́rìn kò mí hmm. ẹ̀bẹ̀ àgbà la wà lórí ẹ o àṣínà hmm. tipátipá ti ẹ̀yọ́nú tipátipá. ṣé ẹ rí ewé tá à ń wò yìí ewé ọ̀yọ̀ ni ewé ọ̀yọ̀. ẹ àwọn kan máa pè ní ewédú. wọn lé ewédú. ewé ọ̀yọ̀ ni. tẹ bá tún wá wò ẹ rí i pé ó yàtọ̀. Hmm. ewédú yẹn ó pọ̀ oríṣiríṣi o ṣùgbọ́n tẹ́ ẹ bá wo ọyọ́ tó wà lọ́wọ́ mi yìí ẹ rí wípé oníyaya ni. ṣaṣaṣa etí ẹ̀yẹn pọ̀. ẹ oníyaya ni. Hmm. ìdí ìyàtọ̀ ẹ̀ nìyẹn. lọ́fi lọ́mọdé òmùgùn ó ń pè lẹ́fọ̀ọ́. kì í ṣe pé kákọ̀ lọ sọ́jà kárẹ̀wédú. Hmm àwọn eléwé kan dẹ̀ máa ń ṣèkà fún yàn tẹ bá débẹ̀ tẹ dárúkọ nǹkan tó bá ti mọ̀ pé ẹni tí ò mọ̀ ló wá bá wọn wọn kàn ṣàkàn wọn ní ìṣubú ṣàkàn. ẹ ló ṣe jẹ́ pé bíbélì gan sọ fún wa nú ọ̀rọ̀ ọlọ́run pẹ́ni tó ń fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀ ẹni tó kọ ìbáwí hmm. ẹranko ni. Èdùmàrè má ṣe wá lẹ́ranko. Èdùmàrè má ṣe wá lẹ́ranko eléyìí ewé ewúro ni. ewé ewúro. ewé mú tèmi rò ewé mú tèmi rò wọ́n tún pè ní mú tèmi rò ẹ̀yin májèmọ́ adúláwọ̀ student ṣe ń gbọ́ o. ewé mú tèmi rò òun nìyẹn. Hmm. èso ìyálóde ni hmm. èso ìyálóde funfun inú iṣẹ́ yìí náà ló wà. kábíyèsí ọlọ́run inú iṣẹ́ kan náà yìí inú iṣẹ́ ṣínà yìí náà. Hmm. ẹ wo eléyìí èmi ọjọ́ èmi ọjọ́ náà ń pè inú iṣẹ́ yìí ló wà. ẹrù alámọ̀ ẹrù alamọ ẹrù alamọ òun lélẹyìí ẹ jẹ́ ń yọ kó lè ṣẹ́ ti rí wọ́n lòun rè o ẹrù alamọ òun ni inú iṣẹ́ yìí náà ló wà. ok. iṣẹ́ yìí bá parí gbogbo iṣẹ́ yìí hmm. ó ṣiṣẹ́ fún ẹ̀yọ́nú aṣínà ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà. ẹ̀yọ́nú aṣínà. ẹ̀bẹ̀ àgbàlagbà. bàbá ẹ sọ̀rọ̀ kí ló ń jẹ́ ọṣẹ kó. kí ló ń jẹ́ ẹ̀yọ́nú náà. Ah, ẹ̀yọ́nú ọlọ́jà ògùn ẹni tí ò bá ní ẹ̀yọ́ nínú ayé ó kàn okòrò ayé wá. kọ́ gbé sórí twenty four story building. Ebediodomu nínú bíbélì ó rí ẹ̀yọ́nú ọlọ́run láàrin oṣù mẹ́ta ọlọ́run bá nọjà ayé gbọ́rùn mọ́ ná kọsílẹ̀ rere. ìyẹn ni wọ́n sọ pé àpótí ẹ̀rí wọlé. bẹ́ẹ̀ ni ló bá dẹ̀ yọnu ó túmọ̀ sí pé nǹkan kan lèèyàn máa kanlẹ̀kùn ló máa eh, kanlẹ̀kùn ẹ̀. ẹ eh, kí nǹkan kan tó ṣí. tó máa dẹ̀ yọnu bẹ́ẹ̀ni tó máa da ṣínà. bẹ́ẹ̀ni kò jẹ́ bó ṣe jẹ́ ọ̀rọ̀ lẹ́ máa gbọ́ yìí ẹ̀yin èèyàn ẹ̀yin tẹ́ wá ń dà wá láàmú tẹ́ ń sọ wípé a ò fi ṣẹlẹ̀ pé ẹ rí i pé wòlíì àròlé fi ṣẹlẹ̀ pé láàárọ̀ yìí yàtọ̀ sí yẹn ìwọ tó bá mọ̀ kó fẹ́ gba iṣẹ́ pé o pátápátá náà pátápátá yẹn àwọn tó fẹ́ mọ̀ àwọn làwọn tó wọ́n yín tẹ̀ ń sọ pé mi ò fi ṣẹlẹ̀ pé mo rà àfa kan tó pè mí lánàá àfa ọ̀gá àwọn ọmọ ilé kéwú èló lẹ ti fún mi rí níjọ́ tí mo ti ń ṣe foundation yìí káàkiri tí mo ti ń lọ́dọ̀ àwọn àgbààgbà káàkiri lọ́kútọ́nu lọ́sẹ̀mẹ̀ lọ́ọ̀lọ́rin lọ́ọ̀bàdàn ó dẹ̀ mélòó tẹ ránṣẹ́ sí àpótí ẹ̀rẹ̀ àárín nǹkan tó ń ṣe yìí o ẹ ò ní dọ́jà kó sọ pé ẹ wòlíì ní ẹ o ẹ léwélégbò ní ẹ kọ́ fún ẹ nìkan lọ́fẹ̀ẹ́ àbí kó wọ mọ́tò ọ̀fẹ́ o ẹ o fẹ́ repo sí mọ́tò ẹ o fẹ́ ṣe gbá o fẹ́ ṣàwo o fẹ́ wọ mọ́tò ó dẹ̀ mélòó tẹ náwó sí wa rí. àwọn tá a dìjọ́ ń ṣe lọ́tún lọ́sì àwọn tá a dìjọ́ ń sáré lọ́tún lọ́sì káàkiri ẹ mélòó lẹ́yọ ẹ ń jẹ́ mọ́ bọ́ ṣe ń jẹ bọ́ ṣe mu àwọn náà níyàwó wọn lọ́mọ wọn lẹ́bí gbogbo àwọn àgbààgbà tá à ń torí wọn sáré kàkàkiri tá ló ń bá sáré ṣèṣì àwọn náà ní responsibility wọn ò kàn ń dédé fi nǹkan lẹ̀ bẹ́ẹ̀ àwọn kan wà wọ́n fi nǹkan lẹ̀ àwa náà máa ń fi iṣẹ́ lẹ̀ àìmọye iṣẹ́ tá à ń filẹ̀ àìmọye iṣẹ́ tèmi ti filẹ̀ tí mo tún sì máa filẹ̀ gbogbo iṣẹ́ kọ́ là ń fi sílẹ̀ tẹ bá ti di pé ẹ ò fi iṣẹ́ sílẹ̀ tán ẹ má máa sáré torí ẹ̀ bínú àbí ká máa ti torí ẹ̀ kẹ wá máa sọ wípé ẹ ọ̀n fi iṣẹ́ lẹ̀ pé ìdí tá à ṣe kí ńlá ìka máa wọ tẹ́ ẹ̀ bá nawọ́ àánú àwọn tó máa nawọ́ àánú máa nawọ́ àánú aláàánú lọ́lọ́run ọba tá à ń sìn kò jẹ́ bó ṣe jẹ́ májẹ̀mú adúláwọ̀ foundation ẹ wá sí whatsapp wa tẹ́ bá dé àwọn ẹ̀yin tẹ́ tẹ́ ti bá wa dá sí tẹ́ bá gbé débi tá a gbé dé ìrànlọ́wọ́ yín la fi débi ẹ má jẹ́ kó dúró kò dẹ̀ ní sún yín kò ní rẹ̀ lágbára ọlọ́run wọn ò dà mí láàmú ìgbà táwọn ajínigbé tún tàn wọ gbó tọ́gba báàgì tọ́gba bàtà tọ́lọ́ndẹ̀ jẹ́ kí n kọjá pẹ̀lú orí ọ̀fẹ́ láàrin wọn tí mo lọ fóònù mi wà lọ́wọ́ wọn fọ́sẹ̀ méjì ká tó tíráàkì fóònù padà ká tó gba fóònù padà a sì wà lórí ọ̀rọ̀ yẹn o lọ́ọ̀yà sì ń wọ́ọ̀mù lórí ẹ o kẹ́ lè mọ ìwà táwọn ọ̀daràn yìí ń dá gbogbo báyẹn mo lose contact mo lose whatsapp instagram gbogbo nǹkan kan gmail ó dàrú síbẹ̀síbẹ̀ mi ò gbọ́ kẹ́ ẹ wá sórí social media bí àwọn afẹ́bi pa kan àwọn àwọn tí ò nítumọ̀ tọ́tọ́ làwọn ní mẹ́wàá nínú ayé tó wá ń pariwo pàwọ́ la kinní kan gbà kan ṣọdún ọdún kan òjò ọdún méjì lọ àbí yàtọ̀ sí láàrin Táyé àti Kẹ́hìndé ó yàtọ̀ síra wọn lọ́ọ̀nà kútọ̀ yàtọ̀ sọ́nà gbági o bọ̀ tó àsìkò bá tó àsìkò rọ̀ a máa sọ àánú yín kàn ṣe mí ni ẹni tí ẹ kẹ́ ẹ lọ́ máa fi agbóyin ewé ìgbò tẹ́ mọ̀ kẹ́ ẹ máa fi wo jẹ̀dí kẹ́ ẹ máa fi wo náà run kẹ́ ẹ máa fi tọ́jú ara yín tẹ́ wọ́n torí wa jáwé torí wa jágbó tẹ́ ń tarí káàkiri ó kù yín ó kù Elédùmarè ẹ kú àṣedànù ẹ dẹ̀ kú àṣepamọ́ tẹ̀yìn tàbí tara yín ti gbogbo ẹbí yín so ẹ̀yin májàmádúláwọ̀ a lose contact ó ti tó bí oṣù bíi méje sí mẹ́jọ closing to a year táwọn sọ̀rọ̀ ẹ ò dẹ̀ ní lára ọlọ́run ní ní lára ọlọ́run ní dà yín láàmú kọjá abẹ tí ń bèrè lọ́wọ́ elédùnmarè dùnmarè á máa dà yín lóhùn a fẹ́ padà sínú yàrá yẹn ẹ há èmi lórí whatsapp ẹ̀yin tẹ́ fẹ́ join ní yàrá àṣírí àṣírí wà káàkiri o àwọn kan ní ẹja kọ́ lọ́wọ́ náà tó bá dáhùn àránṣẹ́ sí i àwa ò ṣe tó bá dáhùn àránṣẹ́ ìrìn àjò ogún ọdún ó lé ẹ ọmọ tó bí lógún ọdún ó lé mà ti ń bímọ ó mà ti ó náà mà ti ń ja pápó wọn kọ ìyàwó ẹ gbọ́ dáadáa tó o bá wọn pé tribal hero fake ló fẹ́ máa wá kiri má wá síbi má wá sí yàrá tiwa ń bi má ya bí ṣùgbọ́n tó o bá mọ̀ pọ̀ original ló wà after ó dẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ torí ìyanu dàbí miracle ni o iṣẹ́ ìyanu dàbí miracle ni o kì í ṣe màjíkì o màjíkì yàtọ̀ sí miracle mọ̀nàmọ́ná yàtọ̀ sí ìmọ́lẹ̀ o ìmọ́lẹ̀ dá o mọ̀nàmọ́ná máa wá máa lọ ni o ẹ la lọ̀rọ̀ ẹ gbọ́ mírèkù dàbí ọmọdé ni oògùn ló ń jẹ́ mírèkù yanu ó dàbí ọmọdé ni o ó dàbí ọmọdé ni o ẹ gbọ́ mi dáadáa tẹ bá tọ́jú ọmọ kékeré tẹ bí á dàgbà á yàn tẹ bá fìyà jẹ ju bó ṣe yẹ lọ kí lẹ́mọ̀ tó máa ṣẹlẹ̀ á padà síbi tó ti wá ní orú wọn máa padà sódì ọ̀run lójijì ọmọ ò kú mọ́ wa lọ́wọ́ o ògo ò padà sódì ọ̀run lójijì ẹ máa nọ́ọ̀sì iṣẹ́ ìyanu ni ó jàsí jẹ monday ó ló jàsí jẹ mọ nínú ọdún yẹn ò dẹ̀ retí mírèkù ó wá náà fà yẹn ó gba yèyé ọ̀ṣun òṣè kò mọ́ṣẹ́ pásọ̀ yẹn ò mọ́ṣẹ́ wòlíì yẹn ò good ìwọ ló good o ìwọ láyé ẹ ò tí ì good ó wá kù sí ẹ lọ́wọ́ kò jẹ́ bó ṣe jẹ́ orúkọ mi ò yí padà àpótí ẹ̀rí ìtẹ̀síwájú adúláwọ̀ whatsapp number kan ṣo yẹn náà la ṣe ń lò zero eight zero six zero six eight three nine one seven ohun wòlíì àpótí ẹ̀rí lẹ́ ń gbọ́ bàbá wa wà ń bí pẹ̀lú wálé ni o àǹjọ̀nú jésù tó bá tásìkò ẹ ó máa rí baba ẹ ó máa mọ̀ wọ́n ẹ ṣé.